وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة أدب اسم الله الله الله ọmọ abá nàbí إن شاء الله tọwasọ́nà ó tún jẹ́ àánú fún gbogbo àgbáńlá ayé ọlọ́nkọ́ba ni kí ànẹ́bí ọlọ́nkọ́ba ni kí àwọn aráalé rẹ̀ ọlọ́nkọ́ba ni kí àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n tẹ̀lé títí di ọjọ́ ẹ̀san ní òní ọjọ́ kẹtàléní ogún nínú oṣù Zulhijja ọgọ́rùn-ún mẹ́rìnlá ọdún àti márùndínlógójì salamu alaykum wa rahmatulahi wa barakatu. ojú ọ̀nà tá a dé òun náà ní ẹnu ọ̀nà ogún èyí tó ń sọ nípa ọlá tí ń bẹ fún man mata lahu walad ẹni tọ́mọ bá kú fún àbí ọgọ́rin bẹ́ẹ̀ ọgọ́rin ogún mẹ́rin tọ́ tó ń sọ láti ń bẹ fún ẹni tí ọmọ bá kú fún. àti wí àdéfì bíi mẹ́fà lábẹ́ ẹnu ọ̀nà àbáwọlé yìí àdéfì míì tí a wá wí tọ́jú àwọn èyí tá a ti sọ ṣáájú yẹn.

kọkàndínní àádóje ayọ ìkọkàndínní àádọ́jọ àádóje ni one forty ìkọkàndínní àádọ́jọ ó ní حدثنا حرمي بن حفص وموسى بن اسماعيل قال حدثنا عبد الواحد قال حدثنا عثمان بن قال حدثنا عمرو بن عامر الأنصاري قال حدثتني أم سلام قالت كنت عند النبي صلى الله عليه وسلم يوما فقال يا أم سلام ما من مسلمين يموت لهما ثلاثة أولاد إلا دخلهم الله الجنة بفضل رحمته إياه قلت واثنين قال واثنين àdéhùn kọkàndín ní àádọ́jọ bá a ṣe wí yẹn ó ní harmiju ó bá wa sọ̀rọ̀ bákan náà musa bin ismail àwọn méjèèjì sọ yìí pé abdulwahid ó sọ fún wa pé usman bin hakim hadassani amuru bin amir al-ansari òun náà sọ pé amuru bin amir al-ansari ó sọ fún mi amir bùnà amir yìí àbí amir bùnà amir yìí òun yẹn ni dọ̀yìn òun lọ lẹ wọn ni wọn tún máa ń pè ní ìbùnà áàsì wọn ni ṣùgbọ́n ìbùnà hajar rahimahullahu ta'ala wọn ni wàá rọ́jùlù maqbul. amir abẹ amur bin amir al-ansari ọwọ ni umu sulaim ìyẹn ìmúratú àbí tọ́lá tí wọ́n ń pè ní rumaisọ́ ó lọ sọ fún mi wípé kuntu inda nabiyyi sallallahu alayhi wa sallam yawma ó ní wọn wà lọ́dọ̀ ànábì kan faqal anisọ̀ sọ́lá sọ wípé yá umu sulaimi mo pèrè ìyá sùlẹ́m mọ́ọ̀mìn mùsùlùmá yìí ní yẹ̀mú sùláhùmọ́ sàlẹ́sàtú àwùláàdì. àní rí mùsùlùmí méjì àwọn méjì tí wọ́n gbà fàfọ́ lọ́hùn tọmọ mẹ́ta máa kú fún wọn. ilà àdìkálàhùmọ́ lè jẹ́ nà àfi kọ́lọ́wọ́n ọba àlekè ọlá kó fi wọ́n wọ àlùjẹ́nà bifalli rahmatihi iyahum pẹ̀lú ọlá ìkẹ́ rẹ̀ tí ó ṣe fún wọn. wọ́n mùsùlùmí wa ní ó ní wọ́n wá béèrè pé wàsílẹ̀ tọ́ba jẹ́ ọmọ méjì ló kú fún wọn kọ́ wọn náà sọ̀tàlá wa sọ wípé wàsílẹ̀ tọ́ba jọ ọmọ méjì náà á rí i pé hadith yìí náà jọ àwọn èyí tí a ti sọ ṣáájú. tábàwò hadith yìí nínú àgbọ́yé tá àgbọ́yé ń bẹ̀ á máa rí níbẹ̀ bisharatun lil walidayn ìfún ìyá àti bàbá ní ròdùnú bidukhuli lil janna pẹ̀lú wíwà àlùjẹ́nà bi fadlillahi wa rahmatihi àlá àwòlẹ́dì ìmọ̀ pẹ̀lú ọlá ọlọ́run àti ìkẹ́ ọlọ́run ẹ̀ lórí ọmọ àwọn méjèèjì tí ọlọ́run pa yẹn. ẹ̀rì padà sọ fún wa wípé kéde pé yẹn lèèyàn pọmọ o yóò yá sí pé ọlọ́run pọmọ ọlọ́run pọmọ látọ̀dọ̀ ẹ̀ wá kọ́yọ́ rẹ̀ ni àbí bá kan ṣùgbọ́n pé yẹn lèèyàn wá ṣokùnfà rẹ̀ èèyàn máa kó sípò apààyàn ọlọ́run dẹ́ sọ pé wàlá àtàkùtù ló àfùsàkó ẹ má para yín o inna Allaha kana bikum rahima torí oníkẹ́lẹ́ ọlọ́run yà fún yín aláàánú ọlọ́run jẹ́ fún yín o àpẹ ni ọba mọ ọmọ pààyàn ọjọsá òkú jahannam ìyẹn ò nídìí pé wọn na jahannam náà lẹsán rẹ jahannam ni. a sì mọ̀ yìí tí ọjẹ́ ẹ àṣìṣe àmọ́rújì àtọ́wà mẹ́ ìjọba já ṣìṣe pé èèyàn ṣèèṣì pààyàn. ẹ̀wọ̀n yìí pẹ́tọ́ ọlọ́run ọba ń bẹ téèyàn sàn kó tó kan ẹ̀tọ́ tàwọn fámìlì ẹ̀wọ̀n pẹ́tọ́ ti fámìlì òun ni pé ràkúnmí ọgọ́rùn ẹ̀yàn ọ̀sẹ̀ ní fámílì o wọ́n ti bá ń pa bùkún bọ́rọ̀ ní ká máa sọ wípé ká máa sọ wípé ten million ó ti jù bẹ́ẹ̀ lọ́nà ọgọ́rùn-ún là fún mi àtẹ̀wà àtẹ̀rù dọ́mọ ìyẹn jẹ́ tọ̀tọ̀ lọ́wọ́ wa sùpánù ọ̀dáàlà tọ́wọ́ alágbára àti tẹ̀rù dọ́mọ lórí bó ṣe mí sékì báyẹn ni o tọ́wọ́ alágbára àti tẹ̀rù dọ́mọ àbíkọ̀ rẹ̀ rú tí wọ́n sọ dọ́mọ atúgbàwé oṣù méjì nìyẹn níralíra. hadithi àádọ́jọ gẹ́gẹ́ wọ́n ní hadathana ali qala hadathana mu'tamir. قال قرأت على الحدين عن أبي حبيب أن الحسن حدثه حدثه جوابه أن سعد بن معاوية حدثه أنه لقي شيخها قربا قال ما لك من الولد يا أبا جعفر قال ألا أحدثك قلت بلى قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم يموت له ثلاثة من الولد لم يبلغ العلم إلا دخله الله الجنة بفضل رحمته إياه وما من رجل عاتق مسلما إلا جعل الله عز وجل كل عضو منه فطهر لكل عضو منه فكاكه لكل عضو يعني حدثنا علي قال معتمر صفي قراءة على الفضيل قال ما كان رأيه فضيل يقول على طرع أبي حريز قال أن الحسن حدثه بواسط ọsọ fún ní wàá sísè mà pé wàá sísè ìlú ni nínú àwọn ilẹ̀ iraq wọn lẹ́yìn tó ń pè ní sàá bin ma'awiya hadasahu anahu laqiya abazar ó pàdé abuzar mutawashihan kiribatan lẹ́ni tó gbé bíi àgé kékeré kan dání tọ́rùbà ẹ̀dẹ̀ àgé yẹn. awọ ni wọ́n fi ṣe wọ́n máa ń dàmí sínú ẹ̀ ó ló gbé dání. wọ́n wá sọ báyìí pé lè wálé dí yà abazar. ọmọ mélòó lọ́wọ́ àbí ọmọ òní ń bẹ fún abazar ó ní ń sọ fún alá ń sọ fún ń bọ́ sọ̀rọ̀ fa ó ní ó ní bẹ́ẹ̀ ni sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tó ti ṣe ọlọ́run sọ báyìí pé ma min muslimin ọ̀sẹ́ nìkan tí ó gbà fọlọ́hún yamutu lahu salasatun minal waladi tọmọ mẹ́ta ọwọ́ àkùkù tó ṣe pé àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dàbí yòó lam yablughu al-hinsa tí wọn ò tí الحنص بمعنى أغم ها ما من مسلم وسنك تيوغبا ففلون يموت له ثلاثة من الولد ثم مات وعكف لم يبلغ الحنصة tó ṣe pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò tí ì tó dẹ́ṣẹ̀ wọn lè tí ì dẹ́ṣẹ̀ ìtumọ̀ ohun tá a gbà lérò ń bẹ̀ náà ni wípé wọn ò tí ì tó sínú tẹ́kílẹ̀ ọdún tí wọ́n á pé táàgì ọ̀pá àwọn ènìyàn náà ti di gíní ọ̀mùkálà táàfì máa gbé àwọn àkàmù tẹ̀kílẹ̀fìyà tá a máa gbé sí wọn lọ́rùn mínàlì ibi kìíní yìí dandan lọ́jẹ́ kìíní yìí haram lọ́jẹ́ kìíní yìí àfẹ́ eléyìí àfẹ́ ká ṣe eléyìí akọ́. wọn èsì ìtọ́dún yẹn. ẹ mọ̀ kọ́ wà nù hadithi wípé tọmọ bá pé ọdún méje kápá aláṣẹ kó kírun tọ́ba dọdún mẹ́wàá tí ò bá kírun ká ló ń torí ẹ̀. ọ̀fẹ́ yìí pé ọdún mẹ́wàá yẹn òun kíni o tí ọba kírun gbà yẹn lóòótọ́ lè má ti di àlùmọ́kẹ́lẹ́ máa lò ń ndolè yẹn máa dé sínú tẹkílìm òun ni kí tọ́bájóbìnrin ara pẹ̀rẹ̀ márùn bọ́yá ó ṣàlejò tàbí kó rí nìfàs tọ́lá àwọn afá wa sọ pé ó pọ́síbù obìnrin má ṣàlejò rí kó sọ pé nìfàs ni ọkọ̀ọ̀kọ̀ rí ó pọ́síbù dáadáa pẹ̀lú mi ò dẹ̀ ní ṣàlejò rí báyìí wọ́n kẹ́kọ̀ọ́ kó lóyún. ohun tí ọwọ́ àdàrí náà ni pé njọ́jọ́ bàbí mọ́ méjì yẹn obìnrin nìkan ló dá ni ọkùnrin bá fi ń sàlejò ó dì bá mi nìyẹn ó dánú ìdájọ́ lọ́dọ̀ àwọn àfáà tọ́ba jẹ́ kóńtà ẹ́. àmọ̀bọ́kùnrin ni àmọ̀bọ́bìnrin ni àwọn ajásí pẹ̀lú rẹ̀ yẹn gan náà dábàá fẹ́ padà fún ogún rẹ̀ ọ̀dì ọ̀làbẹ́t àlùfọ́lùsà alàzùkúrà lèmísìlè dálíkàṣá ẹni táwọn pè ní kúńtà mùsùlùm kàkànsábù ńgbà padà rí fún sàlejò ó lọkùnrin ó lóbìnrin lára ṣùgbọ́n padà ń sàlejò ajásí pé ọ̀làbẹ́t àlùfọ́lùsà. ala ajá sí wípé ìjápọ̀ yẹn ti padà sí kíni o ó ti lékè ìjákọ̀ nìyẹn ìyẹn ń gbàgbá bá àwọn afọ́ọ̀lógún tún tún yẹn palẹ̀. obìnrin pé nǹkan márùn-ún làwọn máa fi mọ̀ kó obìnrin ti bàlágà ẹ̀ mọ́ kó sàlejò tàbí àyẹ̀bẹ̀ ẹ̀kọ́ ibi tó yàtọ̀ sórí kárí irun bẹ́ẹ̀ ìyẹn náà kọkùnrin sínú àbí kó sùn kó lálà ẹ̀kọ́ mùsùlùmí tá à ń kọ́rọ̀ wọn yìí náà tá a kọ̀rọ̀ wọn ṣáájú yìí àwọn náà wọ́n bí òjíṣẹ́ ọlọ́run sọ̀lọ́ àṣálá lérè ńjọ kan rí pé ṣé tóbìnrin bá lálà tó máa wẹ̀ à ẹ̀rì ìyá wa wọn láti béèrè ọ̀rọ̀ ẹ̀sìn obìnrin mi ò máa wá sínú bí sì ṣe ń òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọwọ́ àgbà pé ìdàrọ́ àti mẹ́à nínú ìwáyà mi tó bá rí ohun tọkùnrin máa ń rí inú ẹgbà wà mí tó bá rò mí. wọ́n fi hàn wípé bọ́kùnrin ṣe máa ń lálàá obìnrin náà máa ń lálàá ẹni pé tóbìnrin di mẹ́rin tọkùnrin di méjì lẹ́yìn náà ní ọdún ọdún mẹ́ẹ̀ẹ́dógún sókè títọkùnrin jẹ́ mẹ́ta tóbìnrin jẹ́ márùn-ún hadithi yìí wá ń sọ wípé kò sí mùsùlùmí kan tó yẹ pé yẹ mọ́tò láhùn sàlẹ̀ àtàtùn mìíràn wálẹ̀ tọmọ mẹ́ta máa kú fún tó lè pa àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta dáwì lámìyá polówó lè hìn sá àwọn yẹn ò tí ì tó dẹ́sẹ̀ wọ́n ní wọn dàgbà lérò ní wípé lámìyá polówó sínẹtẹkìlẹ̀fì wọn ò tí ì tọ́dún pa làábọ̀ wọn lọ́rùn gbogbo àwọn nǹkan márùn-ún yẹn tó bá ti ṣẹlẹ̀ sóbìnrin ó ti dẹni tó ní fáìlì ó ṣe é dá kò ṣe é dá tó bá ṣàgbèrè á jìyà gbèrè tó bá parọ́ á jìyà rọ́ tó bá ṣe á ti ní fáìlì nìyẹn ọ̀rọ̀ dẹ̀ ti wà lórí ẹ̀ bí sẹ̀rẹ̀ bá jẹ má lùjẹ́nà àwọ̀ ọ̀rọ̀ kó ti níyàwó kọ́ bí sẹ̀rẹ̀ bá dẹ̀ jẹ mọ́ náà wàlẹ̀ ìyá tọmọ mẹ́ta bá lámìyẹ bọlọgọ lè fi ń ta tó ipá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ò tí ì tọdún ìlàbọrùn àti ìlànkẹkẹ bọ wọn lọ́rùn ilẹ adìkálọgùnlọgùn lè jẹnà àfikọlọ múrúfẹ nìyẹn wà ló jẹnà bisalli rahmatihi iyahum pẹ̀lú ọlá àánú rẹ̀ tó máa ma ṣe tó ń ṣe fún wọn a sọ pé tóun kẹ́ ṣe fáwọn ọmọ yẹn ń gbà wọn wà láyé. nínú ìgbà wa yẹn bákan náà ó ní kò tó wá sọkùnrin kan tó yẹ pé à ń takọ mùsùlùmí tí a sọ mùsùlùmí kan dọmọlúàbí illa ja'ala Allahu azza wa jal kulla aduwin minhu àfi kí ọlọ́run ọba gbé oríkèé kọ̀ọ̀kan lára ẹni tó sọ dọmọlúàbí yẹn ọlọ́run gbé kalẹ̀ kọjá fi kakahu ẹ li kulli aduwin min kọjá nǹkan tí ó fi là lọ́wọ́ ọlọ́run ìyẹn ni pé ẹ mọ̀ pé ǹjẹ́ ọgọ́rùn-ún mẹ́ta ó lé náà káwọn ọjọ́ ti ti ń bẹ lára wa àwọn ẹ̀dí gẹ̀ẹ́sì kéré kéré kéré sixty. iye lílà bẹ́ẹ̀ ni ọ wà ní lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lórí pọ́sọ̀ mùsùlùmí dọmọlúwàbí lílà èèyàn àwa mọ lílà yẹn bó ṣe máa tóbi tó lórí àgbàdà kan yóò sálà lọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ wọn kọ́ aṣọ fún wa yìí pé ká má pẹ̀lẹ́ rú àwọn lílà bẹ́ẹ̀ wá kí ẹni tó bá bá takbiratul ihram ó di di gíní o ogójì ọjọ́ kòtìbà tìláhù bàrọ àtàrí wọ́n dẹ̀ sì máa kọ lílà méjì fún àwọn àpẹẹrẹ lílà yẹn nìyẹn kó fi lè yé wa wípé irú lílà ó wá ni ìmọ́tótó méjì bíbọ́pábọ́sẹ̀ méjì wọ́n á kọ́ fún bàrọ àtúmínínà ike ẹni yìí ó ti kó nu ẹni tí ó wọ náà torí kíni o ó sì ń bá tẹ̀ kìbí ọlọ́tò ìṣọ́ọ̀mù lójoojúmọ́ ó sì kó gbójú ọjọ́. ìkejì oníbàárọ̀ atún mìíràn nífà ike eléyìí tó ti kó mu nẹ́fìkì mo rọ̀ bá ti gbà pẹ̀rẹ̀ lílà yẹn a lè rò pé lílà dẹ́kun kan ni o àwọn lílà tó lágbára bẹ́ẹ̀ ni àwọn amọ̀rọ̀ àwọn ọrú bẹ́ẹ̀ yọ wá kíni o six abẹ́ three sixty táwọn lórí pọ́sọ mùsùlùmí pọ́sọ ọ̀dọ́mọlúwàbí. àgbẹ̀yìí dábàá nù hadithi àádọ́jọ yìí òun ni pé alifadlu wasawabu maksusun bisari. ọlá ẹ̀san a ti fi ṣẹ̀ṣà pẹ̀lú. ọmọdé yẹn ni pé tá a bá ṣe dáadáa pẹ̀lú ọmọdé. nítorí pé ìfẹ́ àti béèyàn ṣe máa béèyàn ṣe máa sàánú rẹ̀ ẹ máa ń ọmọ bẹ́ẹ̀ gbà lọ́wọ́ èèyàn yóò dùn yẹn o yóò wọra o lórí eléyàn níjẹjọ ìkejì òun náà ní kí a tún máa rí ẹ̀rí pé àlà irú ẹ̀ka tó tó tóbi nílá báyìí ńbẹ́fẹ́ ni tí ọba sọmọ nìyẹn mùsùlùmí sọsọ ọdọmọlúwàbí. nọ́ọ̀kẹ́ fèrí òun ò ní gba aládá ọba sọyìn ọdọmọlúwàbí o àwọn akẹ́tìkẹ́ fèrí bá ti dáadáa yọ gbẹ̀sẹ̀ ayé ṣùgbọ́n tọ́ba di lọ́rùn kò ní gbàǹkẹ́ kan mọ́ làkàlà kọlọ́ọ̀bù àfẹwọ́sọ ẹ̀mọ́tò ẹ̀mẹ́tàn dúnìyà láyé ń bí báyìí wọ́n á fi fún lóúnjẹ yóò tún jẹun sí gbogbo ó tún yóò ah. tún jẹun sí. a tún máa gbádùn sí lórí kíni o lórí pé ńgbà tí. ọ̀sẹ̀ dáadáa ṣùgbọ́n kọ́ gbàfà ni wọ́n ní wọ́n dákọ̀ arákùnrin kan lọ́dọ̀ àánú wọ́n pè ní ibùnú jáde àán àánú ní iná ní ọwọ́ yàwá ló ti jọ níbẹ̀ yàwá ni máa ń da ní iná so mọ́ ìgbẹ̀sẹ̀ wa lọ́rùn ó ní í ṣe pẹ̀lú ká gbà ní ti owó rẹ̀ ó tún pọ̀ sí i á pé gbogbo àwọn kàtàngírì nìyẹn ọ̀sà nísìsiyìí tí wọ́n bá lọ pé ta ń lówó jù láyé ẹ̀rí pa àwọn pòkì náà ni àwọn kẹfìrí ni ṣé ìbá ṣe láfíríkà ń bí báyìí tí wọ́n sọ pé àlékò lówó wọ́n ló ní thirteen thirteen billion ṣé pounds ní àbí dọ́là thirteen ni o ẹ́ dọ́là ẹ̀ ńlọni báyìí ni wọ́n kó owó tẹ òun wọn ló lówó jù láfíríkà ṣùgbọ́n àwọn wèrè kan báyìí bẹ tí wọ́n ti ká oyin òní rí kọ wọn kà náà ti di pé wọ́n gbà fọlọ́n irú wọn náà lè ya aláàánú kan wọn fáwọn kan náà wọ́n gbógun fọwálẹ̀ yìí wọ́n sì lè má gbàfà ṣùgbọ́n dúkìá wọn máa pọ̀ jù ọmọ pé láti bẹ̀ǹjọ́n òun náà ti kó kínní síbi ìdánù lọ́jà ni wọ́n ti kó wá àlejò àwọn tí wọ́n kàn ya aláàánú bẹ́ẹ̀ ni wọn ò gbàdọ́ ẹ̀hún pé ọ̀dọ́ àwa la ní ṣùgbọ́n gbà tí àkùkọ gbogbo mùsùlùmí yàní nẹ́ẹ̀mù. àwọn ẹbí wọn sọ pé ẹbẹ lọ́wọ́ àfa àkọ́lọ́wọ́ fún wa lọ́wọ́ owó ọ̀hún náà lóde yìí o wọn ò nẹ́sẹ̀ sì mọ́ wọn yahun ní bíi kọ́kọ́gún ẹlòmíì yahun títí obìnrin tí ó tún lọ́mọ́lẹ̀ lálẹ́ ó tún sahun sí. òṣèré ọkọ̀ rẹ yóò sì lọ́mọ́lẹ̀ tó bá di lálẹ́ ọdẹ sì tún sáwọn gbèsè àwọn yẹn tó ti buru fáwọn yẹn dé pápátá àwọn ọlọyẹ ká ní mọlẹ́ẹ̀sì mọlẹ́ẹ̀sì yàní kalimostashfayat bí àwọn ọsítù kan máa mọ kọ́kẹ́ wo pé kí wọ́n dákẹ́ fẹ́ ṣe ni pé eléyìí ọsítù kọ́ ṣèbí náà wọn fóògùn kọ́ wáyé arẹ́ nìkan kó ronú látijọ́ ìfóhùn fẹ́ lọ́kọ́ yàrá méjìlá sọ́yẹ̀ kọ́ yẹ káwọn yẹn máa sùn látijọ́ yìí wọ́n máa sùn bẹ́ẹ̀ lẹ́ni tí kọ́ ẹni tó bá ṣẹlẹ̀ sí ni ọmọ pín nǹkan bẹ àbó ṣe lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ ṣẹlẹ̀ sí kangun èmi mo mọ̀ pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bẹ lóòótọ́ ọlọ́run ti kádàrá pé gbàtí kálukú ọ̀lọ́ ṣùgbọ́n a ti ń wò yìí pé àmójútó ní àtúnìjì ẹ̀ torí lábẹ́ kára náà là máa ṣiṣẹ́ tá a bá ṣiṣẹ́ yẹn náà tọ́lọ́run bá ní ọgbádùn alihamudulilayi ajá sí bọ́lọ́run fẹ́ kó tì í lọ ni àwa ṣiṣẹ́ rárá tẹ̀fúrìtù yẹn gẹ́gẹ́ ó dá mi lójú bọ́lọ́run ọba àlekẹ́ ló bìbí wa nísìnyí àwọn kóògùn kalẹ̀ nísìnyí títí dòní àti rẹ nítorí rẹ pé a sì lówó gbogbo àwọn ẹni tí wọ́n wá yahun yẹn wọ́n yahun bíi kọ̀kọ́gún yẹn lọ́nà kan àbí méjì ọlọ́wọ́n máa gba owó yẹn dànù lọ́wọ́ wọn kìkì wọn lọ ra dúkìá kẹ́kọ̀ọ́ ha owó rẹ̀ ọmọ yọmọ rárá yọmọ alágún káàkiri yọmọ anujú káàkiri ẹ ẹ jẹ́ sí o kò sì ní bọ́ sí náà ni. ọ̀rẹ́ ìwé yẹn adé kásẹ̀ ẹlẹ́yìn líle ni ó ń sọ fún pé ṣé láti jó ya ṣé kò yẹ kẹ́nìkan kó ti kó ti ṣe làákàyè pé yàrá méjìlá ìmọ̀kọ. àwọn kan ní àìsàn yẹn ṣe ohun tí wọ́n máa ń tọ́jú láàrin ìlú. lóòótọ́ hadith àwọn lálàyé nú wípé hadith ẹ̀rọ yẹn ọlọ́run ti kádàrà sábà bíi pé àwọn tb tó bá ti ń hu báyìí tó tú gáàsì hẹ́ẹ̀dà báyìí tí yẹn bá ti fà á sí fún kálàs kádà ó ti wà nú àkọọ́lẹ̀ ọlọ́run ti kádàrà sábà bíi yẹn pé kí yẹn máa rìn bẹ́ẹ̀. àbẹ́ni yẹn hu báyìí òfin kankan mọ́ ó hu họ́ tó hu báyìí tọ́gbọ́n sínú yẹ̀pẹ̀ ọgbẹ́nu yẹ̀pẹ̀ ẹnìkan yẹ̀ ẹ̀ yẹ̀ báyìí ọ̀fà mu kálàs ó ti parí náà nìyẹn. èyí ṣe pàdé sì yẹn òṣìṣẹ́ àdéṣì yẹn ṣiṣẹ́ ti ká ipe ibi ògiri alapa tọba lọ dún bẹ́ẹ̀ tó giri ti ń sọkù kó wó sọ wípé ṣé bọ́lọ̀ bá ti kọ́ pé ń kú ń kú ìdárẹ́ ni ẹni ọlọ́bọ́ alapa. ògiri bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ àwọn oníkọ́ yẹn náà kọ́ tọ́da rẹ̀ lójú tí ó gbowó kalẹ̀ ilé wọn fẹ́ fi kọ́ yàrá méjìlá àbí yàrá mẹ́fà pé káwọn yẹn máa sùn. irú ẹ̀ wá pọ̀ lọ́dọ̀ àwọn kẹfìrí yẹn bẹ́ẹ̀ mo ti lọ. ìbí àwọn mọ̀láyàjẹ́ mọ̀sẹ̀ṣáyàt wọ́n mọ àwọn kan wọ́n ronú oògùn kọ́ọ́lì. wọ́n sọ fún kan náà àwọn ọmọ ìyá ń gbà tí kọ́ńkú yọ ọ̀kan náà àwọn ọmọ mi kan lẹ́nu. wọ́n á sọ fún pé sẹ́ẹ̀lẹ̀ ní oògùn dẹ́kun ó ní wàhálà yóò sáàzì ọ̀dọ̀ àwọn ẹ̀yìn adélẹ̀ ti rógùn yẹn mo ní ẹ̀ ó ní ká máa pààrọ̀ ó ní tí ẹni tó bá zọ pé òun fẹ́ lò ń bẹ̀ lódìrí. ikọ̀ kí ni wọ́n máa ń pè fèrè àbí àti ẹ fèrè àti kọ́ ẹ síbi yẹn oníbẹ̀ tá a bá sì tún wò dáadáa kọ́ni wọ́n ní bẹ́ẹ̀ ń jẹ́ wọn ti wá sẹ́ẹ̀lù wọ́n ẹ̀kọ́ òun náà kẹ́ ọ̀dà lẹ́nu ni ìyẹn jọ sàwọ́dí àbí sẹ́yìn tó dùn pé lẹ́nu sàwọ́dí èkó ọ̀yẹ̀ fún àwọn kèfèrí kan náà lọ́ọ́ máa bá tó ní mé kọ́ wọn báyìí tó ní lé kọ́ wọn pè bí mo ti lọ náà ní pé ẹ̀sìn ayé lásán òun làwọn yẹn dẹ̀ sì máa gbà òun ní gbà kankan lọ́hùn níbo la ti lọ òun ni pé ládàá tó tóbi gbá àyè ń bẹ fẹ́ni tó bá sọ mùsùlùmí dọmọlúàbí kò sí ládàá kankan fún kèfèrí o èèyàn ti kèfèrí níbi sísọ dọmọlúàbí ọba tẹ sọ kèfèrí dọmọlúàbí kẹtún nìyẹn káwọn pé kèfèrí náà ni wọn máa lọ sí ẹ ṣe jẹ́ ọmọ akú sóko ẹrú rẹ̀ dọ́wà ayọ̀ pé kèfèrí náà lọ sọ fún un sọ yẹn dọmọlúàbí ayé rẹ̀ ó tún dáa sí mbẹ́mú sí lọ àwọn kan mo ti sọ̀rọ̀ àwọn olóṣèlú fún wa ń jọ̀gàn báyìí náà ìgbésẹ̀ ní taba ní ká káwọ́rọ̀ ńkọ́ tí gbogbo àyàn náà bá káwọ́rọ̀ àwọn afáàní kò tiẹ̀ kọ́kọ́ ṣẹlẹ̀ àwọn ẹni tí wọ́n wà yìí pé kí wọ́n máa fàgbọ́n lórí àwọn àlè sàfẹ́kùn wọn lórílẹ̀ ayé táyé òfin ní jáyé mọ́ àwọn tí wọ́n gborílẹ̀ báyìí wọ́n mọ̀ pé ẹni tí wọ́n bá fàgbọ́n lórí rẹ̀ kò ní dó jẹ́ o àwọn tí wọ́n máa wá gborílẹ̀ pé kí wọ́n fàgbọ́n lórí àwọn àlè sàfẹ́kùn rẹ̀ táyé òfin ní jáyé mọ́ àmàárí wọn ni. àní àtọ́wá ti pa àwọn mùsùlùmí ọ̀hún ninu ní kíní nù ọ̀hún ti sọ tẹ́lẹ̀ yìí pé inna Allaha la yu'ayyidu hadha ad-dina bir-rajuli al sọ pé pẹ̀lú pòkì lọ gbóògùn àwọn bẹ̀ǹjẹ́ ọ̀kọ́ jẹ́ kò sí wàhálà kankan ayé tí dá sí ni wọn nígbà kankan ṣe bí àtọlẹ̀dọ́lẹ̀ wọn lè máa kàrin wọn lọ wọn sì lè máa lówó yẹn lọ bẹ́ẹ̀ tí wọ́n á jogún ẹ̀ lọ ayé yìí ni wọ́n bá ti di lọ́hùn òní gbàǹkan kan mọ́. nínú àgbáyé dáàbò bá nu hadith yẹn ẹ̀rú wa ń bẹ̀ yìí pé àlà ànà làásìkò mìnàl kọ́rọ́bí ẹ̀lìmọ́ òjìbá ti lè sẹ̀lẹ̀ àmọ́tì mìnàl náà. tí yẹn bá sẹ́rú dọ́mọ́ ọwọ́ àánú sẹ́ẹ̀ súnmọ́ lọ́hùn tó lè jẹ́ kéèyàn láǹbì náà. àti pé kéèyàn sọ ọkùnrin di ọmọlúàbí ó dẹ̀ sì lọ́lá ju kéèyàn sọ obìnrin di ọmọlúàbí lọ. àwọn kóbìnrin kọ̀ǹdíṣàn tiẹ̀ tiẹ̀ fún yẹn nú ẹ̀sìn dáadáa tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá a ti mọ̀ yí pé ẹrú. ni àlùkòfò àìnígbàgbọ́ ni máa ń sọ yẹn dẹrú ń àìnígbàgbọ́ ni máa ń sọ yẹn dẹrú lápẹẹrẹ ní ìsìn kẹfìrí òun náà wá wọ ìyá àjà pẹ̀lú àwọn mùsùlùmí ipá àwa mùsùlùmí wá ká kẹfìrí tọjọkùnrin àpá àkólẹ́rú obìnrin tún bẹnu akó wọn lẹ́rú ẹ̀rí pé dájọ́ wọn ò papọ̀ ẹ hàn pé tá a bá pín àwọn ẹrúkùnrin àti ẹrúbìnrin yẹn ẹrúbìnrin tán pín fún yẹn tọ́ba ti ṣe háìdì kan tán ìyẹn láǹfààní àti máa súnmọ́. sáré pé tẹ̀sí fúyẹ́ díẹ̀ jẹ́ nìyẹn kò fi ọba jẹ̀rú mọ́ o téèyàn bá wá ń sún mọ́ ọgbọ́dọ̀ lóyún tọ́ba lóyún èèkọ̀ rẹ̀ ti yí padà kó lẹ́rú tọ́ba lóyún tó bímọ ó ti di kí ni o ó ń mú ilé wálẹ̀ ó ti di yá ọmọ nìyẹn ẹja yẹn jọ ọ̀rọ̀ kan mẹ́rin lẹ́nu kẹfì lọ́wọ́ bí anabi léèrè sallallahu alayhi wa sallam ìgbẹ́ ń di járíya mọ́lẹ́rúbìnrin kan lọ́dọ̀ mo sì fẹ́ máa bá a lò ṣùgbọ́n yín máa yẹra o ó fi máa lọ lóyún torí mo fẹ́ kọ́ máa sìn mí lásán ni kéèmí ó sì máa bá a lò à òjijì ọlọ́run sọ̀rọ̀ pé láàtẹ́mù náà ń mìíràn ó lè kọ́ gádàrá o. ọlọ́run sáré kó ń sọ fún ọ ni ọ̀pẹ́ kò jì báyìí arákùnrin bá dé àwé aríyín kí ló dé ó ní bẹ́ẹ̀ ni ẹrúbìnrin ìjè ló ti mo wí ní ọ̀padà ti fẹ́ ra kù báyìí ta òjíṣẹ́ ọlọ́run èmi mo wí fún sallallahu alaihi wasallam ọ lè kọ kádàrá o wọ́n yóò fi pé ìwọ mi tó ń yẹra tó ti torí ẹ̀ tó ń lọ sọ́sọ́ kú sọ́npẹ́lẹ́ àdáadáa ẹni ọlọ́run wọ́n sọ bẹ́ẹ̀ pé máa ń rìnrìn kúrin káàkiri ṣèbí ń yẹra ni tọ láàtẹ̀mù ni àwọn mìíràn lè padà o gbàdé rẹ̀ kó dìgbà tó bá kan mi gara àkẹ́sí kìí ṣe ikùn nílá ni ó túmọ̀ yí pé ọ wà lọ mú garawa ọ lọ bí ẹ̀rọ ọ máa rọ́ dà sí ẹ̀rọ kìí ṣe rẹ̀ ẹlòmíì lè má ju tínrín tọ́ pa báyìí bí èmi yìí lọ ṣùgbọ́n ẹ̀jẹ̀ mú. àfa láàrin bíi ijọ́ mẹ́ta báyìí kàláàsì lọ́la wọn sì ti gbàdúrà lè rí ẹlòmíín sì lè tó báyìí tí ó máa mí tì gédé ọkùnrin níbí ní ọkùnrin mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ni wọ́n sì ní pẹ́ńpẹ́ńpulẹ̀ gbáà ni ó wulẹ̀ mí tì báyìí ni irú ọ ni gbogbo ẹ̀. iná a sẹ̀rí so wípé tọ́ba fẹ́ yẹra fóbìnrin sọ fún un mẹ́rin díẹ̀. obìnrin mi ń bẹ tí wọ́n máa fún afa. ṣùgbọ́n àfa ò ní mọ ìdí pàtàkì tí fi ń kọ́ nígbà tó yá ayé dídí ìgbà tí wọ́n sọ pé wọ́n ṣe bó ṣe ṣe yẹn ìgbà yẹn lóbìnrin ṣe mọ̀ yìí pé òun wà lọ́wọ́ ẹ̀ tó ìjà ti pọ̀ sọ fún un. ọ̀ọ́dẹ tuntun gbọ́dọ̀ lo àníyàn ìgbàfẹ́ lóyún kọ́mọ wá pọ̀ tọ́ba tuntun lè yẹn báyìí wàá dáhùn haram ṣàràn ọtún ti kó sínú ìwọ̀ kéde mo lo ogún o ṣùgbọ́n yẹra ṣùgbọ́n wọ́n béèrè pé kílẹ̀ tẹ́ fi yẹra wọ́n ní bẹ́ẹ̀ ni kí àwọn ọmọdé àti bíi ti ń tóbi mẹ́fà báyìí ọmọ bẹ̀rẹ̀ òsì bẹ̀rẹ̀ bùkátà ló ń fà ó ọlágbára méjì láti tọ́ wàláì irọ́ ni. tọ́lọ́wọ́n ọba alẹ́ alájà àgbàyà tọ́lọ́wọ́n ọba alẹ́ kí ọlá bá da ọ dá ọmọ ẹyọ kan ò lè lójútùú o.